pẹ́ fọlọ́run ọba tó pa ọba tó ní wa tó lẹ́mìí wa tó ní igun tá a ní lónìí a ti wà pẹ̀lú ọ̀kan gbógínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń torúkọ nàìjíríà sí lókè òkun nínú àwọn onímọ̀ nínú àwọn ògbóǹtarìgì oníṣòwò náà tún ni wọ́n gbogbo ẹ̀ ni wọ́n ṣe pọ̀ wọ́n ń ṣàfà wọ́n ń ṣe oníṣòwò bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀sí ń ṣiṣẹ́ àwọn ẹ̀ka fìyàn sílẹ̀ yẹn táwọn àfáǹpẹ̀ ní jálàbí ẹ̀ náà mú pọ̀ wá ní um, master of all àwọn ni wọn àwọn ni wọn ẹni tí mo ta ni mo ta ni mo wí àwọn náà ni alhaji dr muhammadu saheed babatunde tùgbàyémọ̀ sí olú ọmọ Gorikutọ́mi bàbá ẹ bá kí àwọn ojú tó ń wà. mo kí ẹ̀yin èèyàn mi o lọ́mọdé àti lágbàdàgbà lọ́kùnrin àti lóbìnrin orúkọ mi ò yí padà èmi náà ni alhaji babatunde saheed olú ọmọ Kútọ́nu ojú dẹ fi ń wò mí ojú yín ò ní fọ́ etí dẹ fi ń gbọ́ mi etí yín ò ní di o ọwọ́ amáráàánú ga o lágbára ọlọ́run á tù wá lára. àmín àmín lágbára ọlọ́run ju wa ò ní fọ́ etí wa ò ní di aráàánú gbà ẹ àfáàánú sọ̀rọ̀ kí àìtè kẹsàn mi. bàbá ẹ lẹ́mẹjọ́ mẹ́ta nǹkan lọ lórílẹ̀‐èdè ìlú òrọ̀gbọ́ ebi ń pa àwọn èèyàn oúnjẹ àróbá tọ̀sán tọ̀sán bàtà rẹ mọ́ wọn nàìjíríà ń kérora wọn á jáde wọn ni káfọ̀ mi sí ìjọba nílára wọn ni end bad governance àwọn èèyàn pariwo wọn dẹ̀ ṣèwọ́de káàkiri gẹ́gẹ́ bí onímọ̀ gẹ́gẹ́ bí àáfà mo rò pé ẹ̀ sì rí inú ẹ̀mí inú nǹkan báyìí kí nǹkan bá ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tó gbọ́ náà rẹ̀ tó pé kí ni ọ̀nà àbáyọ kí la fẹ́ ṣe. ìyàwó ló kọ sẹ́yìn. ẹ ṣe olóòtú ọlọ́wà bá mi wà pẹ̀lú yín àdúrà yín ó gbà ṣe rí n tó kan àwọn ọmọ nàìjíríà kan sì kún sí protest protest kọ́ ló ní ọ̀nà àbáyọ àtọ̀ project kọ́ lọ́nà àbáyọ kò ń ṣẹ̀fẹ̀ wónú wọn ní ọ̀nà àbáyọ. kí wàá lọ́nà àbáyọ ibi la fẹ́ gbà. ẹ ṣe because nǹkan míì tún máa ti ẹ̀yìn protest yẹn jáde táwọn ọmọ nàìjíríà ò ní láì bí káwọn kan máa wọnú ẹ̀ láti fi bà dúkìá ìjọba jẹ́ tàbí láti máa ṣàkóbá fáwọn èèyàn máa mẹ́mí àwọn èèyàn lọ ṣe rí tó a níìdì kò ń ṣe protest ọ̀rọ̀ nàìjíríà kan ibi tọ́rọ̀ dé dúró báyìí nǹkan tẹ́mi ò bá ní kí afinúkonú lé lórí ni pé káfojú wò a ní àfáà wa nàìjíríà àwọn pastors wa nàìjíríà àwọn sèyíkì àwọn bàbá wa nàìjíríà àwọn àwọn ìyànlọ́lọ́ wa nàìjíríà pastor wa àwọn babaláwo wa ẹ jẹ́ kí gbogbo wa mọ́ fọ̀rọ̀ ẹ̀sìn sí níbi tọ́rọ̀ dé dúró ẹ jẹ́ ká yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò kí gbogbo wa fowó núkonú kákóra wa pọ̀ ká ṣe àdúà àdúà ló lè yọ wa kúrò ń àwọn tó so nǹkan tá a lè ṣe pé kí nàìjíríà kán kí gbogbo wọn gba ìbóyá ọjọ́ kan ni o bóyá ọjọ́ méje ni kí oníkálukú gbélé káwa sun ẹkún fọlọ́run káwa mọ wo resort ẹ̀ because gbogbo ń darí ká máa ṣe é ti ká máa bẹ̀yẹ̀ ká máa ṣe protocol òyìn sòun ló kàn because kí n fi Benin Republic tèmi ń gbé kí n fi ṣàpèjúwe every every year ní Kútọ̀nù ní Benin Republic mo ti wà ń bẹ̀ sí for the past thirty years <clears throat> àwọn nǹkan kan wà tó jẹ́ pé Benin Republic ń bẹ̀ yẹn twenty four hours nínú omi wà Nigeria, dẹ̀ ló ń sponsor wọn nàìjíríà dẹ̀ kéré sí Benin Republic púpọ̀ jù because Nigeria tí nàìjíríà bá fi lè wúkọ́ Benin Republic wọ́n ti kú bọ́ kò rí bẹ́ẹ̀ mọ́lé ni o òwe yẹn òwe jọ̀hún ni o pé tí nàìjíríà bá wúkọ́ Benin Republic ti kú kò sí nǹkan tó jọ mọ́ ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ká fojú wò ń sìn now nígbà àkọ́kọ́ táwọn kọ́ ti bọ́dà nígbà ayé Muhammadu Buhari tán ti bọ́dà ó affect gbogbo àwọn businessman tó ráwọn ọmọ nàìjíríà ẹlòmíì tó yẹ pé ó lè jẹ ten thousand naira lónìí ó máa wá sí nàìjíríà láti wá ra ọjà á tà á tún padà bọ̀ kò sí yẹn mọ́ sí wọn ti ti bọ́dà gbogbo nǹkan ti wọ́n ládìgbà tí buhari ti wá ti bọ́dà ń sìn ń sọ pé wọ́n ń ni wọ́n sí bọ́dà now bẹ̀rẹ̀ ní a ní president kan tẹ́lẹ̀ president Yaibo ni president wa yẹn tí kankan bá lè ṣe kẹ́rẹ́ báyìí ó máa sáré wá sọ́dọ̀ Buhari àwa bẹ̀bẹ̀ ẹjọ́ ń tọrọ lọ́hùn ẹ̀yin ìjọba ẹ ràn wá lọ́wọ́ àwa bá president Nàìjíríà president Nàìjíríà sọ pé àǹkà báyìí làwọn fẹ́ bọ̀ nígbà tí president yẹn kúrò lórí oyè táwa new another president nísìnyí president eh, Talon ìgbà tí yẹn gorí oyè ó sọ pé Benin Republic Nàìjíríà ni Benin Republic ń jẹ ó ní kò ń ṣe Nàìjíríà ni Benin Republic ń jẹ o àwọn èèyàn bìlíìfù ọ̀rọ̀ ẹ̀ so ló wá di pé wọ́n ti ti bọ́dà náà again president yẹn wá lọ bá president nàìjíríà pé ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ wọ́n ti bọ́dà wa àwọn ọmọ nàìjíríà wa president ni kò tí ì sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ bọ́dà sí sínsìn máa yẹ òdìstọ́pù rẹ̀ ó padà sílé ó wá díìlì pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo nàìjíríà wọ́n mọ̀ pé owó benin republic ní kútọ́nu owó kútọ́nu ni pé òwú ni ẹ̀ẹ̀kan lọ́dún dẹ̀ ni òwú ni business wọn àti kájú but president yẹn ò disturb ó wá sí nàìjíríà ó wá ara àwọn aráàlú ẹ̀ náà ló ti rówó bí ẹ bá wo àkáǹtì yẹn ní benin republic ń sìn ẹnikẹ́ni tó ti wà nínú ìjọba tẹ́lẹ̀ tán bá rí ten million mo fi ṣàpèjúwe lákàǹtì wọn á lọ bá a báwo ló ṣe rí ten million lákàǹtì wọn á sọ fún pé ókè o ten million tó ní lákàǹtì yẹn owó gọ́ọ̀mẹ̀ntì ni wọn ó gba ten million sí àpò ìjọba wọ́n á pín ní dọ́gbadọ́gba owó tó bá bá lákàntì wọ́n máa pín wọ́n bá pín ten million náà bá wọ́n á yọ five million sákàntì ìjọba. ṣòye gbọ́dọ̀ lójú rẹpẹtẹ à ń kó bí ọkẹ mílíọ̀n. kò sí tó tọ́ bẹ̀rẹ̀ téèyàn bá ní ọtọ bá ń ṣèjọ politics tó ń ṣòṣèlú tẹ́lẹ̀ tó o bá ní ten million lákàntì ní Benin Republic ìjọba wà bẹ́ẹ̀ pé báwo ló ti kówó ìjọ owó ìjọba ni wàá san ten five million sákàntì ìjọba wọn bẹ pé ṣé ó san five million owó ó dowó ẹsìn méjì àbó lọ ẹ̀wọ̀n ìmúkanu méjèèjì ni so máa yẹn tún náà ó tún Benin Republic ṣe débi wípé wọn àti ẹ ní àti èrè ti Nàìjíríà kankan. so Nàìjíríà ò. ìlú ẹ tó bá wọ Kútọnu níbi two years ago tó bá wọ bẹ́ńsì á rò Paris ní France ló wà. so o ti o ti o ti tún gbẹ ṣe. bẹ́ẹ̀ni máa yẹn tún lu ṣe ó tún gbogbo kó Republic ó kéré sí Nàìjíríà. ó kéré gan bó ṣe kó ṣe wá kéré tó náà tí ètò bá wà àti àánú àláàánú ní Nàìjíríà olówó ló lówó sí ní nàìjíríà kò rí bẹ́ẹ̀ bí ní ọ̀dọ̀ tiwa wọ́n láàánú ara wa lójú now ní benin republic àyè wà láti lọ bájọba kẹsàn tẹ́ ń fẹ́ kò sáàyè ń bí àárín wọn bí ẹ bá jẹ chairman local government tá a dìbò fún ládùúgbò tó bá fi lè wọlé báyìí ẹ lè rí mọ́ ó dìgbà tó máa tún fẹ́ campaign tó báwọn wọn ṣe fẹ́ ṣe tinubu ní òkú láti àbújá tí wọ́n máa tójúlé kojúlé kiri pé kí ló ń ṣe yín bí kí problem yín bí kò possible so ọlọ́run nìkan jẹ́ ká dojú kọ. àdúrà ló kàn báyìí àdúrà ẹ jẹ́ kí gbogbo wa gbà àwẹ̀ ọjọ́ kan láàbì ṣe ọjọ́ méje láàbì ṣe ni kẹ́nikẹ́ni bọ̀dì odó lé ẹ já sun ẹkún fọlọ́run káwá wo nǹkan tọ́lọ́ máa fi dá wa lóhùn. kí wàá dáhùn fún ààrẹ wa ààrẹ. bàbá náà nísìnyí ẹ wò ó ti dàbí bí àṣà faransé wa ló ti fatigé fatigue dẹ́gbẹ́ fatigue o ti rẹ̀ <laughs> fatigue baba ti fatigue àwọn fatigue ẹ eh, ojúra wọn fatigue fatigue. ẹ ẹ sọ fatigue donc nǹkan tá a lè ṣe fún wọn bẹ́ẹ̀ náà ni pé ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kó tó ní gbogbo pé tá à ń ké ní ìsìn kò dọ́dọ̀ wọn dé kó dé tì wọn ọ̀tọ̀ ní nǹkan tá à ń wí ọ̀tọ̀ ní nǹkan tá à ń wí so kò papọ̀ aládẹ ni àwọn èèyàn ìfún àwọn èèyàn míì tó yẹ pé ó lówó lọ́wọ́ wọn àní mọ̀ pé kò sówó lọ́wọ́ máa bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ wọn àdẹ ní mọ̀ pé òǹkan ò ní wọn wọlé èèyàn kan sì tán mọ́tò mẹ́ta mẹ́rin so wọ́n ti fọkàn sí pé ah, olówó ni bọ́kọ́ fẹ́. wọ́n ti wọlé tí yìí. ẹ eh, kò fẹ́. ẹ sanwó ẹ sanwó ẹ. alhamdulilayi alhamdulilayi. ẹ sanwó ẹmí ẹmí ẹmí yá gbọ̀n. alhamdulilayi sọ fẹ́ kan ṣàánú wa ẹja sunkún tọ́lọ́ ni ẹ gbàgbé pé a protect nǹkan ìyẹn kọ́ ló kàn ẹja gbàwẹ̀ kí gbogbo wọ́gbà ìkọjọ́ kan sùn ká gbà àti mùsùlùmí àti onígbàgbọ́ àti oníṣẹ̀ṣe ká sun ẹkún fọlọ́ pé wọ́n lọ àwẹ̀ tá a gbà ní gbogbo ọmọ orílẹ̀-èdè nǹkan báyìí là ń fẹ́ wà láì ọlọ́run dà wá lọ. ṣùgbọ́n àwọn kan ní nàìjíríà ló ní ẹ̀sìn jù. ah nàìjíríà ẹ alẹ́sìn àmì ìwà àtúnfẹ́ràn ara wa ẹ̀sìn ọ̀tọ̀ sẹ́jọ́ dánísìn kírísítẹ̀ ń wá gbogbo ẹ̀sìn ló pé sí orílẹ̀-èdè wa ń bí bọ́ gbogbo nǹkan tá a ní àtẹ̀ńfàlù ẹ̀ Ah, àmọ́ yẹ so ojú tí a giant giant náà ń pè wá sí a ah, giant kankan mọ́ báyìí ṣé wọ́n mọ nàìjíríà náà ni wàá bọ̀ bá a ṣe wà ń bẹ̀ yẹn benin public bó ṣe kéré tó ìfọkànbalẹ̀ tó wà ń bẹ̀ kò sí lọ́dọ̀ wa ń bí ẹ̀rìn látòrú mọ́jú ni ní kútọ́nu. báwo lẹni ṣe wá fẹ́ kó nígbà tí ẹni kí gbogbo ọmọ nàìjíríà gbàdúrà bó ti jẹ ọjọ́ kan. bẹ́ẹ̀ni. ẹ̀sìn wà ẹlẹ́yàmẹ̀yà wà báwo lẹnu ṣe fẹ́ kó. ẹ jẹ́ kí gbogbo wa fẹnu kò sọ́nà kan ni ọlọ́run kan ṣoṣo ló dá gbogbo wa orúkọ tó ní kálukú ń pè ló yàtọ̀ o ọlọ́run kan ló dá onígbàgbọ́ ló dá oníṣẹ̀ṣe ló dá gbogbo èèyàn ṣùgbọ́n ká fẹnu kò sọ́nà kan kálẹ̀ àsokún fọlọ́run nǹkan tó kù ni kí gbogbo wa mọ́ fọ̀rọ̀ ẹ̀sìn ṣe kí gbogbo wa fọjọ́ kan lẹ̀ ká gba àwẹ̀ àtọ́mẹ́kẹ́ àtàgbà káwá sọ fọlọ́run àwẹ̀ tá a gbà yìí òun kan báyìí là ń fẹ́ kọ́lọ́run ṣe fún wa nítorí lè yanjú ẹ̀ bọ́tà bá ẹ̀fẹ́ dìgbẹ́ ẹnìkan ló lè ṣe ká ní sùúrù ká ní sùúrù nǹkan dẹ̀ ń bàjẹ́ ìjà ọ̀la mọ́dẹ̀ ní orí ni ẹja tí mo máa ń bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ lọ so mo láti wá fẹ́ bẹ̀rẹ̀ ṣe ẹrọ sáà mi sì so kọ́lọ́ọ̀jọ kó sànù wa ni nǹkan kan o ọlọ́run asanu wa ọlọ́run asanu wa nàìjíríà ní bàjẹ́ nàìjíríà ti fatigue ó fatigue ó fatigue ẹ fatigue ẹ ó fatigue ó fatigue ẹ. ṣe fatigue complètement. ah complètement pátápátá nìyẹn o wọn ni èmi náà ah èmi náà gbọ́ france france náà ah ah ah, ah nàìjíríà ah, ah. fatigue complètement. èmi náà gbọ́ france ẹ ẹ mo sọ lẹ́kàn pé ẹ àáfàá ni wọ́n ẹ onímọ̀ ni wọ́n ìwọ́tẹ́ pé ọ̀rọ̀ ìgbésí ayé ẹ ó wẹ lójú tó ń wọ́nà àbáyọ sí tó ń wọ pé o ti lọ sọ́dọ̀ lọ́sọ́dọ̀ sí o rọ́nà àbáyọ tètè máa bọ̀ sí ọ̀dọ̀ Dr. Alhaji Babatunde Samuel Okuchori nọ́mbà àwọn náà lè pè é sí. nọ́mbà wa náà tá a ń lò náà ni wọ́n máa lórí screen alona plus two two nine nine seven eighty three eleven five zero. ẹ plus two two nine nine seven eighty three eleven five zero. àwọn náà ti bọ́ yẹn july la july august ló tún nàbí kíláwá august ló tún lọ yẹn ẹ mọ̀dà kẹ́sọ̀rọ̀ ara rẹ o dira tó lọ́wọ́ kú tọ́nu. ó bá dira ó bá dira ó wà lọ fatigé o.